الرجال على قاعدة وحدة وأساس المسلول وظل القرآن في مكة يتنزل الصلاة عشر عاما يتحدث عن قضية واحدة لا تتغير وهي قضية العقيدة وتوحيد الله تعالى والعبودية له ومن أجلها وأهميتها قال النبي صلى الله عليه وآله وسلم ملك لا يدعو إلا أبوها ووقت أصحابه عليها لأن وقاية الحزن من خلق الجن والإنس ومن إرسال الكتب وإنزال الكتب إلى توحيد الله عز وجل وعبادة رسول الله تبارك وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وتوحيد العبادة هو أول دعوة الكفر جميعا وغاية من تحتهم وهو أول ما يجب على دعاة الإسلام الدعوة منها قال الله تبارك وتعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وترجع أهمية دراسة عقيدة الصلاة الصالح إلى أهمية تبيين العقيدة الصافية وضرورة العمل الجاد من سبيل عودة المسلمين إليها وتكليفهم من ضلالة الفرق واختلاف الجماعات وتفاوتهم. الحمد لله نحمده ونستعينه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 ọ̀rọ̀ ìfẹ́ àti ìgbọ́rọ̀ fún àdúgbò Muhammad sọ̀rọ̀ fún ọmọ àlejò ààrẹ yìí ọ̀fẹ́ náà àwọn ará ilé àtẹ́bí àwọn ṣàṣàbà rẹ̀ gbẹ̀rẹ̀ tí ó ń tẹ̀lé ọ̀nà náà tó fi di ọjọ́ tó ń di àkìyànà àbẹ́lọ́pọ̀ fi kẹ́kẹ́ àtọ̀rọ̀ ìfúnni kalẹ̀. الرجيم في عقيدة السلف الصالح للشيخ عبد الحميد بن عبد الله الأثري عليه رحمة الله في أنفاق كتاب الله خصائص عقيدة أهل السنة والجماعة ìyẹn ni pé àdìsọ́kà àlè òtún náà sáfẹ́ ní àkéjà ìyẹn ni pé ìgbàgbọ́ ìgbàgbọ́ àlè òtún náà àwọn nǹkan tó ń jẹ́ ọ̀tọ̀ àwọn ẹ̀ṣà nǹkan ẹ̀ṣà tí a rẹ̀ níbẹ̀ bí àbẹ̀wò nínú àdìsọ́kà míì. شوف لماذا لماذا عقيدة السلف الصالح أولاد الاتباع كل شيء تجمع عقيدة أو أشاكير وني أيكي أمر كريم ويكون كريم وتنجي مسلمين العقيدة الصحيحة wọ́n ní àkídà tó lára àfíà àkídà tó gbádùn bí a àtàwọn àádọ́ sí ọ̀gbọ́n ní ìpínlẹ̀ ẹ̀sìn wa yẹn kí foundation ẹ̀sìn ni ìgbẹ́ni tí àkídà bá gbádùn tí ìmọ̀ rẹ̀ ní àlàáfíà ẹni yẹn ní ìpìlẹ̀ ẹ̀sìn rẹ̀ gbádùn ìpìlẹ̀ ẹ̀sìn rẹ̀ ní àlàáfíà yẹn. وكل ما يبنى على غير هذا الأساس gbogbo kẹsí yẹn bá wọn máa lé ìpìlẹ̀ tó yàtọ̀ sí èyí tó gbádùn ẹni pé ń wọ́n bá ní àkílà tí ò عقيدة يقول في عقيدة أهل السنة فمآله إلى الأدم والإنهيار ibi tẹ́lẹ̀ yóò padà ṣerú sí ni pé ẹ̀sìn rẹ̀ yóò padà ògbóni ènìyà ẹ̀sìn rẹ̀ ń yóò parẹ́ díẹ̀ tó pẹ́lẹ́ sí orí foundation tí ọ̀dà ilé ìròyìn dúró láéláé adágún wa ti fẹ́ lọ́dọ̀ àwọn ẹ̀kan náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí tí àkídà rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ tó yàtọ̀ sí àwọn sàhábà nẹ́bí sọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ irú ẹni nítorí eléyìí náà ìsìmáàmù nàbí sallallahu alayhi wa alihi wa sallam láti rí pé ànábì ní ìfowópamọ́ kan ìgbèrèsá ààbẹ̀yìn àkídà láti fi rẹlẹ̀ àkídà yìí ẹ̀rọ̀gbẹ́ ànábì fẹ́ gbé ọkọ̀ fẹ́ fi àkídà yẹn rẹlẹ̀ wàtẹ̀rẹ̀ sí pé á ọmọ ẹkọ fúnilẹ̀ fi kòlú bí àfáàbì yìí tí wọ́n kà wọ́n sọ̀hábà sí lẹ́tà ìrìn yìí ní gbogbo ìtẹ̀mí tánàbí ló rẹ̀ gbogbo ìtẹ̀mí ànábì ìkẹtànàbí yóò ṣe lára wọn sọ̀hábà ni pé ó ń gbé àkídà ó ń tún ìgbàgbọ́ wọn ṣe ìbánadìṣẹ́ lórí o وذلك من أجل بناء الرجال على قاعدة صلبة وأساس مصير nítorí rẹ̀ ni pé ọfẹ́ ọfẹ́ bíúdì àwọn ẹ̀rẹ̀jáàlì dìná ẹ̀rẹ̀jáàlì ẹni tó fẹ́ mọ àwọn ènìyàn sọ àyàkọ́ ilẹ̀ lórí òpó sọ̀dà tí òpó yẹn le wà ẹ̀sà lórí foundation matin tó ń ṣe ẹni pé akédà náà fi lórí gbé kalẹ̀ iná ló fà yóò rí àwọn sọ̀hábà náà sọ ọmọ rẹ̀ ọ̀sẹ̀ náà wọ́n ní ibi tí ìgbà tí wọ́n máa ń dùn òun náà nígbà tí wọ́n bá ń kí ọ̀dùn sọ pé tẹ́lá bí kẹ́lómi ọwọ́ ìgbà tí inú rẹ̀ máa ń bàjẹ́ jù tí rẹ̀ dá yáyá olóṣèlú tó bá ti wá bẹ́ẹ̀ lọ kírun tó bá ti kírun tó bá yí ẹ̀mí rẹ̀ ó fúri tòwádìí kẹ́lẹ́ mi ti ẹ̀mọ rí irun bíi ìdíwọ́ ọ̀gbọ̀n wọn kì í ní ìpínlẹ̀ wọn sọ ìlẹ́nu pé ìdíje kírun kì ṣe pé yóò kí pẹ̀lú ìrìnàṣìyà pẹ̀lú pé ó ń rí ìpinnu nínú ọkàn rẹ̀ ìrìnàṣìyà wájú ìrìnàṣìyà báyẹn kẹ́ni ló kíyè sí ìgbàgbọ́ rẹ̀. ṣùgbọ́n ẹni gbogbo tó ní ṣe pẹ̀lú àwọn ìbára yòókù náà àwọn sàhábà Nábì sallallahu alaihi wasallam wọ́n máa ṣe ìbára pẹ̀lú gẹ́gẹ́ bá Nábì ṣe wípé wọ́n ṣe tọ́wọ́ wọ ara ìbára tó lágbára òun náà ní jihad jíjà ogun ìjà ogun pẹ̀lú ìròyìn wọ́n ti lọ lè pàdé kékeré wọ́n kọ́ ló tóbi ogun wọ́n ti mọ̀ pé ọ̀kan ló méjì gbọ́dọ̀ ṣẹlẹ̀ sáwọn inú káwọn kú sọ́run àbí káwọn padà délé kódà àkéde àwọn alẹ́dé ni pé wọ́n tún máa ń fẹ́ pé káwọn pé káwọn ti ẹ̀sán sọ̀rọ̀ ni kò kí ló fa ogun kan yìí ń rìn lẹ àkéde àlejò sọ gbogbo ọjọ́ ayé àlẹ́mítọ̀ ọmọ ẹ̀rọ sẹ́lá àlẹ́mí fi mọ́ àkídà kalẹ̀ ó fi gbé àkídà kalẹ̀ ó fi mú òpó àkídà dúró ní lẹ́ni àwọn sọ̀hábà. وظل القرآن في مكة يتنزل قرآن وانسو قال لمكة sàlẹ́sàtà àṣà àmà ní ọdún mẹ́tàlá ọdún mẹ́tàlá yàtà hajjá àǹkọ̀díyà tí wà ṣídà ọ̀rọ̀ kan náà ní sọ láti tàkáyà ọ̀rọ̀ yóò fi yí padà lọ́dún mẹ́tàlá kí ni nǹkan ti ń sọ wàhíyá ọ̀bíyà tùlà àkíyà ọ̀rọ̀ àkíyà ni pàtàkì jùlọ ọdún mẹ́wàá àkọ́kọ́ ṣẹ̀pẹ́lẹ́yìn láti dáhùn àtàlọ ìjọ lẹ́yìn ìdè gbogbo olóyèwà àkọ́kọ́ yẹn kò sí kankan tí wọ́n ṣe ní ọ̀rọ̀ ìbádà wọn kí o wọn kì í gbáwẹ̀ wọn kì í lọ sí hajj wọn yọ kàkà gbogbo nǹkan yìí wọn kì í ṣe sọ̀rọ̀ apá ní ànábì ń ṣe ń gbà yẹn ànábì ń gbin àkíńdà nínú ọkùnrin. وتوحيد الله على ينسى هو في الله مبارك الشكور والعبودية له يوشي جاء رسولا ومن أجلها أنتم يا عقيدة والأهميتها أنتم يا عقيدة حكمة الشكور كان النبي صلى الله عليه وآله وسلم في مكة النبي وادي مكة لا يدعو النبي سوى سكك إلا إليها أفين واسط من شكرا عقيدة ويربي أصحابه عليها النبي وان سرلي أو الصحابة لوري عقيدة لأن الغاية العظمى تري إن كتبت بجو كان النبي يبيرك انقطعنا بين الجير والدكتور يجي لاننا غايه العلم دول انقطعنا بين الجير والدكتور يجي من خلق الجن مثيرون في الداع الجن والانس اتاويني يجي فقط كتب ومن اجبر ارسال الرسل يدو فاتورة تفرعون وشيني فيه وإنزال الكتب تو تطير كالي تو تطير كالي إن كان هي توحيد الله ọ̀rọ̀ tàwíìdì ni irú lára èèyàn ṣe mọ̀ọ́rọ̀ láti máa sìn lóhun nìkan ṣoṣo torí ọlọ́dún àwọn àdébù wáyé ló fi rán ló fi sọ síra kalẹ̀ náà ló fi dá àwọn ẹ̀dá ènìyàn àtàlìjẹ̀nú كما قال الله تعالى ربه وما خلقت الجن والإنس إلا ليعبدون èyí wọn fẹ́ rẹ̀ dá ènìyàn àti àlejànú òun náà ni pé wọ́n máa sin ní ọlọ́run wa. pọ̀tà òṣèlú rẹ̀ ìbáàdà ìṣe ọlọ́run wa lọ́kọ̀ oṣù níbi ìbáàdà níbi ìjọsìn bóyá kọ́lọ́ nìkan oṣù lè yẹn ń sìn. هو أول الدعوة الرسل جميعا ولا وقدا أبو النبي الله gbogbo ànábì ọlọ́run dáwọ́ àwọn tó kọ́ máa ń ṣe lákọ̀ọ́kọ́ tó lọ́ba ti gbé wọn dìde wọn náà ní dáwọ́ tó tọ̀ ṣe. wọ́n lọ́ yàtọ̀ ní ń bẹ̀rẹ̀ sọ́ọ̀kì yẹn ni èyí pàtàkì tí ọlọ́run fi gbé àwọn òṣìṣẹ́ dìde وهو أول ما يجب على دعاة الإسلام òun náà ni àkọ́kọ́ tó jẹ́ dandan fún gbogbo àwọn tó bá ń pèpè Islam àdáwẹ́tò ilé ìyá kí wọ́n parí èèyàn sí gbẹ́sẹ̀bá rẹ̀ sí ọmọ ẹgbẹ́ dáìyà kọ̀bíyà ẹ̀tọ́ ọmọ dáwà ṣe tí dáwà ti yé òun náà ni pé ọ̀rọ̀ tawhid náà ni ó mú ní ọ̀kọ́kọ́dọ̀ tawhid tòkòrò tọ́lọ̀ tó rẹ̀ ráwọ̀ òjíṣẹ́ wá nù tó gbogbo ẹ̀ tó bá ti jẹ́ dáìyà wọ́n wọ́n áwùgbọ́ ẹ̀ lọ́mọ ẹ̀yẹ jù على دعاة الإسلام الدعوة إليها ولا قطن أقطن تجيب الجاني تكتب بجمان شواتي أو قطن شواتي لفاولنا قال الله تبارك وتعالى الله تبارك ولقد بعثنا في كل أمة رسولا قلوا أني أبيو الشديد لنبوغ وعلومة وكان ntagbó ọdẹ fún ni pé àná ìbùdó lọ́ọ̀à ìgbé ẹ̀rọ ṣẹlọ́run ọ̀ṣẹ́ni wú ọ̀hún kẹ́sì jìnnà sí òòtà ẹ má sí òòtà ẹ jìnnà sí nǹkan ẹ̀mí tí kì í sọlọ́run kì í ṣe kéèyàn ó gbé ẹ̀fọ́ kalẹ̀ àti kéèyàn ó mọ ìrírí kalẹ̀ nǹkan ní jẹ́ òòtà òòtà nǹkan tí wọ́n ti ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún. wa ó wà bẹ́ẹ̀ tó sì yọnu sí i yẹni pé ń bẹ láyé àwọn èèyàn wọn wá dá ọ̀dọ̀ rẹ̀ ipe náà la wá sáájú àbí yóò ní ọmọ náà à ń ẹ láyé yìí là fi ń bẹ òun náà ti ní àwọn yìí wá dá wa báyìí mọ yìí mọ yìí wa. tó irú eléyìí ọ̀tọ̀ ni ẹni tó bá ti rí báyẹn tí o bí wọ́n ń gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n bá fún pé tábà ti rí yín báyìí ọkàn wá balẹ̀ ti rí yín báyìí ayé wá dáa tutu wọn ti dákẹ́ yẹn náà dákẹ́ fi ń wò ni torí nǹkan tó lọ́wọ́ máa ń ṣe olórí dání rẹ̀ sọ́dọ̀ rẹ̀ yẹn tó sì yọ àbí ẹnìkan tó ti kú pé àwọn èèyàn máa wá ń darí wá síbi sàárè rẹ̀ láti máa wá béèrè nǹkan tó ṣe pé ọlọ́run ọba nínú ń ṣe tọ̀ọ̀kùtù ní òòsà ní sàárè yẹn náà fúnra tí wọ́n wá sọ ní ọ̀rọ̀ pé lóòsà ó ti fi òòsà bákan náà gbogbo ẹni tó bá máa ń wo iṣẹ́ ń wo ń wo sòrú ẹnìyẹn ń wo omi ń wo àtẹ́lẹwọ́ iye yinjú yẹn ń wo dédé ń wo sẹ irú ẹnìyẹn tàn bùtù ni òun ta lẹnìyẹn tó gbogbo àwọn kan báwọn lọ́wọ́ rán àwọn àlẹ́jì dìde sí pé ẹ lọ takùn wọn ẹ máa ṣe wá àti kẹ máa takùn wọn gbogbo apá àti báwọn ń ṣe wá àti tí kì í ṣàlàyé irú àwọn nǹkan báyìí aládẹ́wò àfáà ni àdáwò ń bẹ lára ẹ̀ yóò sì pàdáwò bá àwọn tí ń lọ́wọ́ àti rẹ̀ náà pàtàkì jùlọ wọn wá jẹ́ pé irú àwùjọ tó ṣe pé wọ́n ní bùkátà sínú nǹkan yẹn wọ́n ti pé nǹkan mi wọ́n wá rán lọ bá tó ẹni yẹn ṣe ẹni tí ń ṣe wá sí o. ẹ dákun kí ẹ wo bí ìlú ṣe burú tó pẹ̀lú àìrí ọ̀rọ̀ ẹ̀sìn gbọ́ pẹ̀lú àìgbọ́ ọ̀rọ̀ àkídà yé kọ́ ẹ́ pé nǹkan ní tí o fi ọ̀wá ní àǹfààní mú rárá lẹ́lẹ̀ ọ̀rọ̀ àtẹ́bà sí níbi wà tó jẹ́ pé nǹkan bẹ̀rẹ̀ kẹtẹ́ ẹ̀ kí àwọn èèyàn gbọ́ yé tẹ́lẹ̀ yìí gbogbo apá ti bá ń ṣe bẹ́ẹ̀. yóò jẹjọ lọ́dọ̀ ọlọ́run ọba torí tí òfin ní iye tí òfin yẹ kó wọn jẹjọ ni pé ń wí tàtìkọ ni ń wí wọn nítí ọkàn wọn náà ni wọn máa gbé káàkiri wọn máa rán kiri ìwọ jẹ fáwọn àgbàlagbà náà ń wí àwọn ènìyàn náà kóra kó obìnrin ló kó jọ ń ni wọn وتخدم أهمية دراسة عقيدة السلف الصالح oníṣẹ́lùkí ọkọ̀ àkídà àwọn ẹni rìn ṣáájú yìí tẹ̀lẹ̀dí yóò máa ṣẹ́lù wa lọ́sí ju pé àmìyàtí ìlà àmìyàtí yóò máa ṣẹlẹ̀ ní wa sí ju pé pípàtàkì tẹ̀wù yìí nílà àkídà ti fàáfíà ọmọ ṣàlàyé àkídà tó má fáwọn èèyàn ni tó bá ní ìkíkọ́ àkídà yẹn olóṣèkíyàn náà lè máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn وضرورة العمل الجاد pàtàkì iṣẹ́ tó jẹ́ iṣẹ́ gidi fífẹ̀dí ìlà ẹ̀rùnẹ̀tẹ̀ mùsùlùmí náà ìlẹ̀yà láti ṣẹ́rí àwọn mùsùlùmí padà síbi àkídà yẹn ṣẹlá ńlá ní ọdún وتغليظهم كي يوجهوية من ضلالات الفرق níbi àwọn ànù àwọn ẹgbẹ́ oríṣiríṣi kí ọyọ wọn ara ń tẹ́sọ̀rọ̀ pé á ẹni yìí ó kòtò sí àkídà tó dáa kan ní àkídà tó rẹ̀ lónà bákan ọmọ ṣiṣẹ́ bí mo ń ṣe dá òun yẹn padà nínú àkédà yìí bákan náà ó tún máa wá bó ní ṣe fọ àwọn èèyàn mọ́ níbi ìlànà àná tí ó máa ń bẹ ní ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbé nínú àwọn ẹgbẹ́ oríṣiríṣi واختلافات الجماعات واختلاف الجماعات àti ìyapa àwọn jama tani rojọ́ ń bẹ̀yẹn tó ìlàfi jama àn ìyapa àwọn jama wọn oríṣiríṣi lẹ́ẹ̀kọ̀ọ̀kan èèyàn mà wàtàfọ̀rọ̀kì àti bí wọ́n ṣe yapa sí ìlànà àlùfíà tó jama ó tó wà sí pé gbogbo ẹni tó bá ní òun fẹ́ pàwọn ẹ̀ ní àfíìdà ọmọ kọ́ wọn ọmọ ṣàlàyé rẹ̀ fún wọn ní àlàyé tí ó yanjú bákan náà ó máa wá olóṣèlú táwọn padà síbẹ̀ àwọn tí wọn ò sí ń bẹ ṣùgbọ́n kan náà ìyẹn wọn máa wá bò ní àwọn èèyàn ti ń jáde kó nínú àwọn ìlànà àná tí wọ́n ti wà ìlànà tó jẹ́ ìlànà ẹbọ ìlànà tó jẹ́ ìlànà kèfèrí pẹ̀lú ọlọ́run yóò máa wá ọ̀nà tó fi máa ṣàlàyé fún ẹ gbogbo tó bá rí báyìí tó bá lóun ń ṣe dá àwà tí ó máa ṣàlàyé ọ̀nà àná fáwọn èèyàn ìjọ́nà yìí ọlọ́run ní o ẹni yẹn ń tan ibẹ̀ yẹn jẹ yóò fi padà tàgbákù lọ́dọ̀ ọlọ́run náà nígbà míì ní òbí dàbí ẹni pé bóyá tẹ́ ẹ máa ń sára kí ẹ máa ń sára ilé àwọn oníṣòwò fi àwọn tọ̀ ní ká èlé lọ́fẹ̀ẹ́ ní pé ewu ewu ní èèyàn ń dáwọ̀ níbẹ̀ ni. nínú kàdíríyà ní nínú tìjàníyà ní ìtọ́ni lọ́mọ wá sí àwọn èèyàn bí kí o kú bí táwọn mùsùlùmí kú sí náà nì bí táwọn mùsùlùmí kú sí nì ọyàn kú sínú ẹbọ bá ẹbọ tààrà ìgbà tí yẹn bá ń sọ pé gbígbà bí kọ́ndírì jẹ dání gbígbà mọ́dàbí já ní gbígbà Ibrahim ọ̀nìyàn ti tó yẹ pé ẹnu ibi tí ń kú sí náà nù wọ́n ti ń kú sí ọmọ ìjà wọn wọ́n pe láyé ayé aláwù náà wọ́n ti wọ́n pe àwọn apáta àǹtọ̀ yìí wọ́n ti kú lórí rẹ̀. سلطان تقول لك ومن يدعو مع الله ولا تدع مع الله إلها آخر ومن تدع مع الله من يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون الله إني ولا تدعي عشان يرون إيه قدر بي مع الله هو لون إلى أن آخر يقول أقول لي وكنت أنبير لأنه من لما أنبير لأنه طور سوف ينبري القدر الجيلاني قادرية يا مولاي عبد القادر الجيلاني أغثني أغثني يا سرور جناني الله لي من قرام وعبد القادر الجيلاني مولاي عبد القادر الجيلاني أغثني أغثني كل يوم تقول لا منه ọlọ́run yẹn máa ń pè fún láyà ṣé tí wọ́n á ń bà tó ń jọ́ jùlọ láyé ni pé àwọn tí wọ́n ń pè òun àwọn tó ń mọ̀ tó mọ̀ nǹkan yẹn kiri ó kéré nínú wọn ó tún mọ báàmì àwọn tó mọ jó wàláì àti kò yàtọ̀ sẹ́ni tí ń lọ síbi ọ̀tún kò yàtọ̀ sẹ́ni tí ń lọ síbi àwọn gbé lọ́dún tọrọ nǹkan níbi àwọn ńlọ́kọ̀ọ̀kan ńlọ́bẹ̀ẹ́ sọ́dá kò sírù yẹn nìyẹn mọ̀ rẹ́rìn sí nìyẹn mọ̀ wọ àwọn èèyàn sí pé ká máa kọ̀ntínú rẹ̀ tó jẹ́ pé Islam lọ rẹ̀ ṣe kí ní ìsì bá Islam nílẹ̀ ni o ọba Islam nílẹ̀ ni o òun náà ní pé èèyàn gbọ́dọ̀ mọ̀ ṣàlàyé àwọn àṣìṣe àwọn tí ò dáa tó wà ní nǹkan yẹn gbọ́dọ̀ wọn ṣàlàyé rẹ̀ gbogbo ẹgbẹ́ wọn wọn ṣàlàyé àkéyà tí o wọn mẹ́rin kan wúlò àǹkan báyìí ìtẹ̀rẹ̀ jẹ́ nítorí ti bọ́m̀bẹ̀ ni pé tó náà wàá mà tọ́ ìgbà tó wàá mà kí ló ń wá àti fún wá àti kí ló wá ṣe gẹ̀ pàtó ò dá ẹbọ mà tó òun náà ni pé àfíìdà yẹn mo là kọ́kọ́ ṣé gbogbo ẹni tí ń kírun tí ń pe ẹlòmíì tó yàtọ̀ kò nírun gbogbo ẹni tí ń gbàwẹ̀ ń pẹ̀lú mi ti yàtọ̀ sọ́lọ́ kò ní àwẹ̀ ń kò ní ájì ń ké Qur'an kò ní lára Qur'an ọlọ́mọṣẹ́ fọwọ́ kò sí Yorùbá ló fi ń wí ni ó sì lábá ló fi ń wí ni ó sì bó ló fi ń wí ni ṣe ẹbọ ni. ọ̀rọ̀ yẹn kì í yí ẹlòmí dáadáa tẹ́ máa ń sọ tí wọ́n tó pé ah yẹn tí wọ́n ń pa ẹ̀rọ kí ọ̀gbọ́n wá tó wá tó wá di kó tó di sùúrù ẹ̀yìn ọlọ́run. njọ́ tí mo mọ̀ pé àtọ́nà yẹn yí àwọn ẹlòmí ló tọ́ ọ̀rẹ́ nìkan máa ń wá láti ọ̀ṣun lọ́wọ́ ni wọ́n lóye àwọn bá ti dé lórí ìyàwó mi ìjọ tó dé báyìí mo ní ọ̀rẹ́ ìrìnà ló dé rúbẹ̀ ní ah, ah, àmọ́ ìdíbi tààrí sọ̀rọ̀ nǹkan lọ́wọ́ ẹni lẹ́nu tààrí ẹbọ ní o tòrótòrí náà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má sọ̀rọ̀ nǹkan di sàárè o ẹ má tẹ bọ́ o ọlọ́run ní àhà nígbà yàrá ẹni ọlọ́run mi wọ pé ó wọ pé lójú àwọn èèyàn ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tó ń kọ́ láwọn mọ̀lẹ́bí wọn ó ń pe ọ̀rọ̀ yẹn kò fẹ́fẹ́ gbé lọ bẹ́ẹ̀ má ní àwọn ẹni ọlọ́run ní ẹ̀ tọ́ mo ní ọ̀sùn tẹ̀sí àwọn tó bá lọ fídíò ọ̀tún tọ́lọ̀ ní sọ ọmọ ìdí ọ̀tún tó ń sọ ẹ̀sùn kan balẹ̀ ìdí ọ̀tún kí náà ṣe ìyá àwọn ìdí ọ̀tún wò ẹ̀wọ̀n fi ọ̀tún wé àwọn ẹni ọlọ́run mo ní òkè àwọn tí ọ̀dà nílùú ilé ọ̀nà ẹni tó bá ń pe Jésù mùsùlùmí ni àwọn sọ pé Jésù ṣàánú ni Jésù fi lọ́kàn balẹ̀ Jésù borí àwọn ọ̀tá fún mi ṣẹ́gun ọ̀tá fún mi kí ni ṣe ọlẹ́bọ̀ ni mo ní pé àfá ọmọ ẹgbẹ́ jésù ni anábì ẹ̀rin sá sí àfá tó anábì ẹ̀rin sá ọjà ah. fẹ́ nípa ẹ̀rẹ́ tùbí ò ṣe yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn tábàárẹ̀ ti ń pe jésù nìṣẹ́ sí anábì ẹ̀rin sá nìṣẹ́ pé jésù ọlọ́lá àwọn jésù kúrò àrídà àrífún nìkan àrífún lówó wọn ní jésù jáde ní ọjà mo jẹ́ ẹ̀rọ wọn lọ ní ọjà eré gbére àwọn tó wájà ní wọn ní pé ẹ̀rọ ayé wọn ní yá dé ẹ̀rọ ayé wọn ní yá dé àbí agbọ́nùpá fà kan wà nílẹ̀ wọ́n ti mọ̀ bolówó wọ́n ti bolówó tó léèdì mọ̀ pé nǹkan dàrú wa lọ́wọ́ nǹkan dàrú wa lọ́wọ́ alẹ́ nìyẹn ń sá wàlẹ́ nígbà alẹ́ nìyẹn ń sá àtẹnití ń fi sábàbẹ́ ní pé ẹ̀wọ̀n ọ̀sùn wọn pé ẹ̀wọ̀n ló tẹ́fẹ́rẹ́ díẹ̀ àtẹnití ń pe àfa àti gbàgbọ́ kọ́lẹ́jì láti pé àmúdàjà ń ti pé Ibrahim àlẹ́yà ti pé àwọn àfa mi nílọrin yìí náà tọ́ba ní àtẹ̀pẹ́ àbádàlómi ńpẹ́ àbádàláti ńpẹ́ àbáwo ńpẹ́ àbáǹdà ńpẹ́ àbáàdókò béèrè ńpẹ́ àbáàdókòlọ̀ ńpẹ́ tọ́lá gbẹrú ńpẹ́ àbáàlínì ní tọ́lọ́kọ́tà nù kòkè òkò béèrè ńpẹ́ wa jẹ́ ẹgbẹ́jẹ̀ká yóò burú fún mi ẹni ń wà láì ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ wọn burú ju ẹni tí ń pe jésù lọ ọ̀rọ̀ wọn burú ju ẹni tí ń pe jésù lọ ọ̀rọ̀ wọn burú ju ẹni tí ń pe ọ̀tún lọ. tòótórí àwọn ẹni wọ̀nyí yìí èèyàn èèyàn èèyàn ni wọ́n ń rí sàlẹ́bí ọlọ́run tí wọ́n ń sàlẹ́bí ọlọ́run. ó gbọ́n kan yìí wà láì àti kó yé bá a àti kó yé wa gidi gan nípa kó yé wa kó yé ọmọ wa kó yé wọn tẹgbẹ́ tàbí owó alẹ́ kò ní lẹ́nìí kankan débẹ̀ tàbí owó alẹ́ tẹ́ kò ní rí ẹnì kankan débẹ̀ tàbí ò ní gbàlejò ẹnì kankan ọ̀rọ̀ yé wa nù tọ́ الشيخ عبد الرحمن عبد الله بن عبد الحميد الأثري ولي فالعقيدة على منهج السلف الصالح والشريعة عقيدة السلف الصالح كانوا قطع كاين عقيدة مع صحابات مع صحابة شيرينون بيبو دعوة تواني مع صحابة شيرينون دعوة إمام أحمد دعوة إمام أبو حنيفة دعوة إمام الشافعي dáwà ìmáàmù Ahmad dáwà ìmáàmù Málìkì bó ṣe rí náà dáwà Muhammad Sheikh Muhammad ibn Abdulwahab bó ṣe rí náà gbogbo àwọn dáwà gidigidi dáwà dáwà dáwà rí bó ṣe rí náà wọ́n ti wọ́n tako náà ní kúrà láti kò Umar ibn Khattab radiyallahu anhu táwọn èèyàn fẹ́ lọ bẹ̀rẹ̀ pálapàla ìdí igi lásán igi igi náà ti ṣe bẹ́ẹ̀ àtọ̀rẹ̀dẹ̀ wà ní lẹ́tìmọ̀ ní àwọn ilé gbogbo tó bá lè mú ẹ̀dọ̀ wọlé wọn ò ní gbà wọn ò ní gbà ìdí igi náà ti ṣe bẹ́ẹ̀ àtọ̀rẹ̀dẹ̀ wà ní bó ṣe dà tó mọ̀rọ̀ yẹn tẹ̀kọ́ ti bẹ́ẹ̀ àtọ̀rẹ̀dẹ̀ wà látàrí ànábì ni nínú ìlẹ̀dẹ̀ náà yorùbá yẹ ṣúnẹ́ka ṣàkítà ṣẹ́gà ìdí igi náà wà tó fún ànábì abẹ́ ibi kan ni wà ó tó ọlọ́gbọ́n yọ ní gbogbo ẹ̀yìn tẹ̀wá ń bẹ̀ jọ táwọn ìbá tí wọ́n lọ wọ́n bá dédé kí kàn ń ọjọ́ báyìí ni kí ló ṣẹlẹ̀ wọ́n ní táwọn pé bọ́dá pé sí ní ìdí igi bí àwọn tàbí ó ní wọ́n ń bẹ láyé bá mọ́rún ní ẹ̀ ń bá bọ́ ẹ wá pé síbi igi yìí ẹgbẹ́ igi yẹn mẹ́ mọ́rún kan gé yà igi tó wá fún nǹkan kan bá ń bẹ́ẹ̀ àlejò sọ fún wa tó wá fún wa ní ká mọ pé síbẹ̀ àlejò sọ fún ẹ mọ pé sí àyè o sọ mọ́rún kan gé igi yẹn kú mẹ́ tó náà ní gbogbo àwọn àyè àwọn Imam Maliki ní Madina tó pọ̀ jù káyè yẹn wáyé kí sèmọ́ tó ní pé kí ni àwọn yẹn fẹ́ sọ bẹ̀rẹ̀ sí nǹkan nǹkan míì. فالعقيدة على منهج السلف الصالح láà mọ̀jẹ̀dáàdùn wọ́n bẹ́ sọ àwọn ìyàtọ̀ tí ń bẹ níbi àkídà àkídà alùsùnà ọ̀kọ̀tọ́ ìsì àtàwọn nǹkan ẹ̀ṣà fàrídẹ̀tùn tó dáyà tó dáwà ní pé ó dá aṣọ ni tó bẹ́ jínú kìímẹ́ta lẹ́gbẹ̀mọ́ rí bí àkídà yẹn ti pàtàkì tó wọ́n bọ̀ rúbọ̀ tó sàmọ́ tó kò bí àbúṣe ìdáná ká dì má àkídà yẹn wọ́n àmìlú bí àkámi

ní dúró bẹ́ẹ̀ wọ́n dúró bẹ́ẹ̀ wọ́n lẹ́nu bẹ̀rẹ̀ lèmi náà padà sí gbogbo ẹgbẹ́ ní ẹja padà sí bẹ́ẹ̀ àwọn kàdìríyà àwọn kàdàríyà kìtì kàdìríyà nínú kàdàríyà wọ́n padà sí bẹ́ẹ̀ jàbàríyà wọ́n padà sí bẹ́ẹ̀ àwọn mọ́rújíyà wọ́n padà sí bẹ́ẹ̀ tó kálukú wá ní àmì àkídà ìrẹ́ tí ká padà sí tó kálukú wá sí sọ́lá ti padà sí bẹ́ẹ̀ ẹ̀rí pé gbogbo yẹn ti jọ̀ kan. وتوحيد صفوف المسلمين عامة ونوجد كتاب مسلمين جاي وكبير والعلماء أوافا والدعاء أتعطون شداوة خاصة عنو جنية يعني دي جوكا دعوة من توكي وقبا نجاق بلا تدعى صحابة دعوة من كوني تاكو تلك سلمي جنطور نسيهم اللي يوم الجنة ملني irú àgbákúrú àwọn ọmọ ẹgbẹ́ àwọn àti àgbákò wọlé ní ká yìí kí ló fa àkídà rẹ ni torí àkídà àwọn sọ̀rọ̀ àbálẹ̀ ní sọ fún ọ yìí àkídà ta ni wọ́n fẹ́ píríkì sákìdà ta bàbá lọ fẹ́ píríkì àbí àbí ìgbà wọn àkídà yẹn dé so àì níbi tí a tó fẹ́ darí lọ papọ̀ wípé ẹja padà sílẹ̀ lọ kàdí jẹ́ ìpínlẹ̀ wa yìí òun ní kó mọ̀ dàbí ẹni pé áá ah, ah, ooo wọ́n tún gbé wọ́n tún gbé àti wọ́n tún gbé dé o sọ torí kí ni àti gúrí kò ní pẹ́lẹ̀ àti gúrí ní pẹ́lẹ̀ èmi a máa sọ ìdí a máa sọ ìpele lọrin yìí o túnfí ní ìtàn túnfí ní ìgbà tó bẹ̀rẹ̀ gbogbo ẹtí bá ń ka tàtọ́wù fún ẹlọ́dẹ̀ẹ́ka tàtọ́wù bọ̀ bá lọrin dé dúkì ọ̀bá lọ́rin dé ìjọba bá lé ní ń bọ̀ àfa ìlú ní ògbé sáwúwá lọ́rin gbogbo àwọn apá tó máa ń bẹ pẹ̀lú rẹ̀ lẹ́lọ́ lè wò wọ́n ẹlọ́wọ́ ẹlọ́ka bàtí tún fi bẹ̀rẹ̀ oní déètì òkè lọ́wọ́ jẹ́ pípé wọn á dìjà ní kí èsì pẹ̀lẹ́ wa jẹ́sẹ̀ pẹ̀lẹ́ yìí wọ́n tún sọ wọ́n lọ́wọ́ tún fi lè kílẹ̀ pé òun lè kàwá bá rẹ̀ márùn-ún ńlọrọ̀ yìí tọ́jú ojú bíi. gbé bàbá mi àkọ́kọ́ bàbá mi kejì bàbá mi kẹta bàbá mi tẹ́ ọkọ̀ bá jẹ́ oṣù bí sàkóhùn bẹ́ẹ̀ láyé àlè bàbá tiẹ̀ náà jẹ́ oṣù bí bàbá tiẹ̀ náà tó jẹ́ oṣù bí ìkẹrẹ̀ rẹ̀ ò lè jẹ́ oṣù bí ìmọ̀ ń lẹ̀ fún ọ gbélé kẹta ló lè ta mọ. so òun náà ní kí nǹkan yẹn ò kí ń ṣe ìpìlẹ̀ ìpìlẹ̀ lẹ́nu kó kálukú padà sí díẹ̀ kí náà ń ṣe kó tó di pé yẹn bẹ̀rẹ̀ padà sídi rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni àwọn tó ń ṣe dáwà náà tó ẹ padà tó ẹ pé wọ́n fẹ́ padà sídi àkídà ẹ ọ̀kan yẹn ẹ fẹ́ padà sí pínlẹ̀ tànàbì bákan náà láṣẹ rí ìmọ̀ sọ̀rọ̀ yẹn tó tó wá sí pé gbogbo àwọn tá a kéwú tá a ṣe dáwà tá a fẹ́ ṣe tó láti lo tá a ń kà ní yàtọ̀ tí gbogbo ọ̀bá rí bá kan náà ẹ yàtọ̀ kéékèèké lẹ́kàn máa rí ìyàtọ̀ yóò wọ́n á dì sáré bí nature ènìyàn bá ṣe rí ni o níbi kan máa ọ̀gá lè dé ni pẹ̀lú pé ọmọ tako so kí ló fà òun náà ni àìpadà sí di ìpìlẹ̀ àkéèdà wa lẹ́ẹ̀nà túnlákìdá yìí wá ìlú wọ́n ti sàárẹ̀ wá ìlú ọlọ́run nítorí wọn lápá níbi mú wa nìyí Ah, ibi ayé àkùrá ní ká kọ́lọ́ ní wàlá tó ṣe lè bímọ aláhi ó ní wàlá ó ní wàlá tó lè bímọ aláhi ilá án áhọ́r ọlọ́tún ní ọmọ ìyá tó bímọ aláhi ilá án láàbùrọ̀ hàn lẹ́wọ́ àníṣẹ́ tó bá má ṣẹbọ pẹ̀lú mi má mú nǹkan mi pẹ̀lú mi tó gbogbo ẹ̀ òǹkàlùkù wá èyí tó wá látọ̀dọ̀ ọlọ́run ọmọ mi ṣe kí mi lè àpapọ̀ dọ́là ọ̀dà nàmbà ìdá tó gbogbo àwọn àyà yẹn pọ̀ tó ẹ má ṣẹbọ ẹ má pẹ̀lú mi kún mi ẹ má bẹ̀rù ẹ̀lú mi kún mi tó àwọn àyà yẹn pọ̀ àmúkálukú wàhálì nàbí sallallahu alaihi wasallam àkídà ìlànà nàbì ni àkídà nàbì ni ànàbì ló gbé wá fún wa wàmá kánà àléyìn rọ̀hìnlù àwọn ọ̀gbìnà sọ̀hábà tó wọ́n alìkìrán àwọn sọ̀hábà àwọn ẹni àkọ́kọ́ irú ibi táwọn náà wà nù wọ́n ni wà áyù tàjọ́ mọ̀ọ́ín àlàgẹ́rì màsírì yìí wọ́n ni gbogbo ìkójọ tàbá kó yàtọ̀ aláàbẹ̀rẹ̀ ìyá tó yàtọ̀ sí pé ẹkú lọ lórí àkídà tó dáa tẹ bá kóra yín jọ ẹ jẹ́ ká kójọ pọ̀ àbẹ̀wá ẹgbẹ́ àkídà abúlé ń kójọ lé lérí màtíhù mánùṣà ìlú ìyá omi hàlì mùsùlùmí àti bọ̀tán rẹ̀ ní táàrin rí nìsín yìí láàrin àwọn mùsùlùmí òun náà ni àtàfọ́rù ń kálukọ́ mọ̀ kún ni ṣẹ́ni ló fa tó fi jẹ pé tí òun sún bí ọmọ fèrè jẹlẹ̀ tó ní sún bí bá ń ṣe wá sí òun sún bí òun sún ọmọ fèrè jẹlẹ̀ pé kí ni wù yìí yáà kí ni wù yìí kí ló fà màsírù ẹ abọ́ rẹ̀ ní àkídà abú tó ti wọnú ẹ̀sìn ni yóò gbàrà ilé ìlú ní já lé ilé ọ̀dà mo ń gbọ́ ẹnìkan láti ń sọ̀rọ̀ ọmọ olúbi ti ń pa mí lórí bí òun ní orí nǹkan ìdàkùn sí ìdàkùn ọ̀hún ni kílà ń kílẹ̀ ní kílẹ̀ ní tí wọ́n kọ́ bá sọ pé ah, ẹ̀ ń gbá bọ́ọ̀lù ní ayé fọ́rọ̀ bọ́ọ̀lù rí àbí nìkan ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹni ń gbá bọ́ọ̀lù òun gẹ́gẹ́ ti mọ̀ pé ìranù ayé nìyí o kò sẹ́ni kan tí ó ti wá àti ipa rẹ̀ àmọ́ onímọ̀ olórí kan wá ti kúlù kan wọn ní ẹ mẹ́ta kó wá kẹ́bíyé kalẹ̀ kẹ́mọ lọ́gì tí ọ̀dà sínú Islam kẹ́sì mọ̀ pé ní Islam kẹ́sì mọ̀ wòyí tò kí ló ń fa ń kú fanfa yẹn àìfẹnu kò ní pínlẹ̀ náà ni àìpadà sí pínlẹ̀ wa wọ́n ìkẹfà kọ̀ wàhálà àmọ̀fà wàhálà láàrin ara wa tòjú ọmọ já ìpínyẹlẹyẹlẹ kalẹ̀ nìyẹn torí bẹ́ẹ̀ bá ti fẹ́ lọ ma من بعد ما تبين له الهدى olúwa ní gbẹ́ntó bá ń yapa òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn ìgbà tí ìlànà ti hàn sí ẹni kan gbọ́n àti ọkàtírà wọ́n á rí òdodo ẹ̀sìn ọlọ́run pé bẹ́ẹ̀ ti fi rí ni àmọ́ ọ̀yẹ́ tẹ̀bí rẹ́yìnrà tẹ̀bí lèlè mọ́mìnì ni wọ́n ń sọ ìlànà tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn ọ̀sán áàbà olúwa nínú wọ́lé yìí máa tàwọ́lá á da ẹnìyẹn dá sí ń ṣe òun ibi ń ṣe òun náà yóò máa bá kí yóò máa bá kí fá yóò wá jọ lójú yóò máa jà sí yóò máa bá òun yẹn sí fanfa lérí rẹ yóò máa kólura òun yẹn torí pé wọn ní kó wọn má ṣe má olúwa ní má bá ń so wà lóṣìlè yìí jà ànàmà ọ̀padà wà wọná ọ̀wọ́ná ni ìnàjà ànàmà gẹ́lẹ́ nìyẹn wọ̀ yéjú náà làtà wàtá àtúmọ̀tò ọ̀rọ̀ ọlọ́run ẹni yẹn olúwa ní ibi iná iná mà burú iná burú níbi tó ṣe pé bẹ́ẹ̀ ni ìwà darí sí kẹ́ni ó ta ayé tán ń bolo padà wá kẹ́wò bí kẹ́ni iná olúwa ní ó burú o ó burú. bẹ̀rẹ̀ yìí náà ni àkọ́kọ́ níbi ara àwọn nǹkan tó ń jẹ́ àwọn kọ̀tọ́ ìp àwọn nǹkan ẹ̀ṣà tó wà fún akéde aláàbẹ̀sọ́nù tó wájú àwọn ẹlẹ́kẹ̀jì nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣà kìrìtìrà ìgbàbíká ní àwọn fàchúùzì táàrí tààrí rí ń bómi lára àkídà alìsínà jama tó pé ẹjẹ́ àkídà alìsínà láti rí wọ́n ní iná tó wá ṣéèdò ẹ̀rì àkídà yẹn máa ń sọ̀yàn lẹ́yọ̀ kan ni ẹ̀rì ẹ̀ tó bá lákídà yẹn ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ti máa jẹ́ ọ̀kan tó bá rẹ̀ tí wọ́n lè sìn tó bá pàdé nìkan tó wọn lórí àkídà wọn ẹnì pé á ah, èmi àtẹnì yìí mùsùlùmí ni wá. wàtò wá wàtí kí ni wàtò kọ́wé tó wọ́n pàdé mùsùlùmí máa ń jẹ́ kí sáfù mùsùlùmí ọ lágbà. wàtẹ́jìmọ̀ kẹlẹ́mẹ́tì yẹn lára hàk òun kí ọkàn ọ̀rọ̀ wọn yóò wà lérí òdodo wàtìlẹ̀ hàk yóò jẹ́ torí òdodo ni wọ́n máa fi sọ torí pé kí ni yóò tọ̀rọ̀ pẹ̀lú àkídà ń darí sọ́dọ̀ àwọn sọ̀hábà ó lọ́wọ́ kan ti ẹ̀ ọ́ darí sọ́dọ̀ àwọn sọ̀hábà ẹnì kan ò ní darí síbi àkídà tẹ́nìkan dákalẹ̀ lẹ́nà ìtìjábà tó lè kó lè la ìtàbárakà wata àlà torí pé kí ni ẹ̀dáhùn ni gbólóhùn ọlọ́run lẹ́dáhùn ọlọ́run ni wà ẹ̀tọ́ sí mú olúwa ni ẹ̀ṣùwọ́ papọ̀ àmọ́tẹ́bà ṣùpọ̀ okùn ọlọ́run ní kẹ́ dì mọ́ papọ̀ kí ló kùn ọlọ́run mana dinullah tawhidullah akidatu sahiha wala tafarraqu lọ ní ẹgbẹ́ pẹ̀wẹ́ rẹ̀ lẹ́ o wàlídà ń torí eléyìí فإن من أهم أسباب الخلاف اختلاف المسلمين ندون جاي دي pàtàkì tí mùsùlùmí fi pín yẹlẹyẹlẹ اختلاف مناهجهم ونكون مناهجهم أجونا تنرى أو يا تطور وتعدد مصادر تلقي عندهم tọ́ ó pọ̀ lóríṣiríṣi ibi tó ti mú ẹ̀sìn tábàdé mọ̀sọ́dún tàlákì ibi tó kálukú ti mú ẹ̀sìn ń jẹ́wọ́ àwọn ẹ máa wo alùsùn náà jẹ̀mọ́ra látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kí ni mọ̀sọ́dún tàlákì al-Qur'an hadith ijma' qiyas lọ́dọ̀ alùsùn náà jẹ̀mọ́ra àmì ẹ̀lọ lè bí wọ́n wípé àwọn túnfí ìbòlè mọ̀tọ́jọ́rù tààlà kí ìbòlè tí wọ́n mú ẹ̀sìn wọ́n lọ́wọ́ ẹgbẹ́ Al-Qur'an sunna wọ́n wí rẹ̀ wọ́n lè ní wọ́n akẹ́kọ̀ọ́ àkàbọ̀nà kọ́kọ́ wọ́n ní kíni wọ́n ní ìjìmá ó tún ní kìyà àtúwárí àmọ́ tó kú arúgbóyà alìmọ̀nàmíyà alá tó fi máa mú ẹ̀sìn wọn láti dé alá àti alkash wọ́n ni wọ́n ti gàgá hàn wọn ilé ìtàn sọ yìí kìí ṣe rán ẹ̀rọ ní kátírà wọn pàtàkì jùlọ àwọn tìjàníyà ẹ̀rọ ní gbé jàwáìrù màá ní tí àlè àwọn àrọ́sìmì tó ṣe tó gbọ́ látọ̀dọ̀ Ahmad Tijani ẹlọ́dẹ́ka ẹlọ́dẹ́ka in tó fàtíṣọ́ láti bá ti fi tọ̀kalẹ̀ tó fi kí wọ́n sọ di okóhun ni ẹ máa kà ẹ fi àtàlátù mi kalẹ̀ òun lọ́lọ́lá jù kìí ṣe jù lásán ó ju Kùránì lọ ní sọ́látù ẹlọ́mẹ́ka inú ọmọ kí ni wọn bóyá page fifty two náà lọ́wọ́ nínú dàwárí màá alẹ́ ọ̀rázìm olóhùn ń wà lọ́dọ̀ ahmed sọ fún pé lójú oorun òun sùn ọlọ́run wa ń sọ fún lójú oorun pé àsàlátò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn fi kalẹ̀. sọlátùl fàtí ni kó máa ṣe kí gbogbo àtọ́látù kalẹ̀ sọlátùl fàtí ni kó máa ṣe àmúlẹ̀ ìjánu wa ní àá ah, ah, nítorí kí ni ó ní ọlọ́run wá ń sọ fún olójú orun pé sọlátùl fàtí yìí ó ní ọlá ju gbogbo àtọ́látù ayé lọ tí máa mọ̀ pé ń sọ̀rọ̀ débẹ̀ ni kí n bá gbé síra wa ni kí n wá tó wà mẹ́tẹ̀ gaba yìí wa kẹ́bílẹ̀ máa ń tí àwọn tìjà ní à ń dánwò nínú ẹ̀sìn yìí torí wọn sọ fún mi pé àà ẹ ti bẹ̀rù ọlọ́run ẹ̀yọ ọmọ yìí ẹ ti páyà ọlọ́run nítorí pé láìlé ayílẹ̀ láwùn náà là ń ṣe títí gìbáàrù là ń ṣe àtàlátù là ń ṣe ẹ bẹ̀rù ọlọ́run ẹ wá ní ọ̀dá ọlọ́run jẹ láti bọ̀ tán wàláyé yìí náà ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀yẹ ti jàníà torí wàláhì tẹ́ ẹ̀sìn kọ́lẹ̀ sọ gbogbo orú fìtí náà láyé ó kéré nu níbi sáìtì sọ yìí ni o ó kéré nu kàdìríà ó kéré nìkan lọ ní ẹ̀bọ́yá àtàlátù kan ojú kùránì lọ ojú òyìnbó lọ ẹ̀yìn sọ báwọn ẹ̀yìn sọ báwọn tó bóyá ń dọ́lẹ́jọ ń gbé síra wọn ń gbé ń ní wàrà yìí ti wàá kà ṣùgbọ́n tó bá nílé fún un òjò ti takọ́ta ó nígbà tí wá ní àkẹ́kẹ́ láti ìmọ̀ tó wípọ̀ ọlọ́run sọ fún un pé ọmụ tó iyì rẹ̀ ní tó bá ka ẹyọ kan ó ju kùránì mẹ́fà lọ òun ní a ọlọ́run ní kọ́ wípé sọ̀látì fàájí kìí tẹ̀sì torí pé kí ni ànábí ò mọ̀ rí àwọn sọ̀lábò gbọ́n rí láyé àwọn tàbí ìrùn ọ̀gbọ́n rí mọ́mọ́lìkì ọ̀gbọ́n rí ṣáfí ọ̀gbọ́n rí Abu Hanifa ọ̀gbọ́n rí gbogbo àwọn afá kankankankan wọn ọ̀gbọ́n rí náà lọ́wọ́ ayé àbí sixty six hundred lẹ́yìn bàtà náà bí lọ́tán tó rọ́ lọ́tọ́ làwọn ẹnu tẹ́lẹ̀ adé òun ló wá òun ló lóun òun jò kó pètètè láyìí ní kiri kan wá ń bọ̀ wá pẹ̀lú oní góòlù láti sánmà òkun rọ́ ó ní ìgbà tó wá dé báyìí ń bọ̀ láti sánmà sọ̀rọ̀ àti ìfàsínà akọ̀tì oní góòlù lẹ́nu kọ́ ẹwà wò òun ọ̀wá tí ìgbé ọlá fún o mùsọ̀lá bá kiri lónìí lẹ́yìn ìgbà tó wà lẹ́yìn 500 years again àmúdá ìjáde ìtẹ̀wá dé ọwá lóhun lálà lọ́wọ́ lálà pé ẹyọ kan láti fàájì ó ju kùránù 6000 so láwọn àti pẹ̀lú ìdùnnú a lè ṣe pẹ̀lú ìdùnnú ẹnu ò lè papọ̀ torí wọn mọ lọ síbi àkọ́mọ lọ síbi àkídà rẹ èmi náà mọ lọ síbi àkídà mi so èwo ló ayé ká ṣe nu méjì sí àkídà wọn náà jáde ni wọn lọ́mọ gbé wa èmi tèmi ń tẹ̀lé àkídà kí àwọn sàhábà ní sallallahu alaihi wasallam kọjọ́ ara ti ń dá yẹlẹyẹlẹ lẹ́nu tálọ́wọ́ tàbùtì náà alẹ́ yìí nìsín ẹ̀dáwọn ẹ̀ tá yóò wú ara tàbùtì ìrọ́ ẹni tó gbé nǹkan mi wà lọ́sàbòsí lọ́sàbòsí wọ́n ti dá wàhálà kalẹ̀ tòun lè mọ̀ ní ẹ̀rẹ̀ ń dá wàhálà kalẹ̀ àwọn kan alùsùn náà kọ́ ní dá wàhálà kalẹ̀ àwọn tí ń dára kúdà alẹ̀ ní dá wàhálà kalẹ̀ nǹkan yọ kan tó kí gbogbo ọjọ́ máa rán náà lélẹ́yìn náà ni pé a ah, ṣé nǹkan náà bí sọ̀rọ̀ ń sọ bẹ́ẹ̀ ni sáà náà bí náà ni wọ́n pàtàkì bẹ́ẹ̀ ni àwọn sọ̀rọ̀ nítorí pé owó ọjọ́ máa lọ lọ. alẹ́ nìkan wá ọ pàtàkì àwọn sọ̀rọ̀ rẹ̀ ńlá ìṣẹ́ àwọn sọ̀rọ̀ rẹ̀ kọ́lẹ̀ ló ní òní àwọn ọmọ ànẹ́bí táwọn àwọn tí ó wà làwọn mọ̀ táwọn. kọ́lẹ̀ ló ní ànẹ́bí táwọn ló àwọn tí ó ti wá. torí ló ń dá ìpín yẹlẹyẹlẹ bẹ́ẹ̀ tòmọ̀tọ́ dúró sàlá kí ó yàtọ̀ tọ̀ síra wọn. bákan náà kíníkà tó wá tó ń bẹ̀rù àwọn oníṣúfì tó tún jẹ́ mọ́sálù tàlákì òun náà ni wọ́n máa ń pè ní eh, mọ́tíkà kashfu àbí mọ́tíkà ru'ya al-manamiya al-ilham wọ́n ni alhama ni rabbi tẹ́bàrọ̀ ní ká tíra mọ́nà jẹ́ ní tẹ́bàrọ̀ gbọ́mọ̀ ọlọ́run máa ń pè ní hapu hapu hapu hapu hapu àkídà tèmi nígbà pé ọlọ́run ọba nìkan oṣù ní darí gbogbo ayé allah ó ní darí alámọ̀lẹ́ gbogbo ayé àkídà tí ẹnu Tìjàníyà ẹnu kàdìríà wọ́n gbà páwọn àwùtáàdù kan bẹ àwọn àbùdáàdù kan bẹ kútùbù ń bẹ gáúsù ń bẹ gbogbo lèmi àti ó ti jọ papọ̀ àlè papọ̀ kò ní lọ kò ní lọ torí tí ò sí ni wọ́n kọ́kọ́ wà yìí ni ìmí ó ti wọ́n kọ́ kò sí kò rí o tìpasí ọ̀nà gbogbo ẹ̀ o kòyàkàyàláàt kòràfáàt náà gbogbo ẹ̀ ẹbí wọ́n lè ṣe pẹ́ta ní ẹgbẹ́ òṣèlú mẹ́lá yẹ́rọ ni ẹ̀dàpọ̀ àfáà yẹn wọ́n lè ní ṣẹlẹ̀ fún òfin ìsàn látọ̀dún ìná yáàtán pùrọ́ ẹwọ gbogbo tí ó sínú ẹ̀sìn yìí wà láì ń ló já àdánwò lẹ̀ táwọn èèyàn ń gbébọ̀ tán ń gbébọ̀ tán ń gbébọ̀ bẹ́ẹ̀ bá فتوحيد مصدرهم في العقيدة والتلقي سبب مهم لتوحيد الأمة طبعا تبقى تصل وقت موسن وطبعا جوكني والله أبار بالله آتي ما جوكا كما تحقق في صدر الأول يجبي أشيرني أقوقوبة لا يا صحابة gbogbo ojú kan náà ojú kan náà ní ibi ìpìlẹ̀ ẹ̀sìn wọn wọn yàtọ̀ lórí gbogbo wọn rí bákan náà ṣùgbọ́n ló di pé ń kálukú ti ń ní ọ̀nà oríṣiríṣi ẹlòmíì ara mọ́sán tàlákì rẹ̀ ní làákàyè ẹ̀yìn náà ló fi ní ọ̀bá làákàyè mọ́ ni gbogbo àwọn kan tó ń da ìṣòro títí ń da ìpínyẹlẹyẹlẹ nìyẹn ẹnìkan sọ fún mi lónìí ní ó ní wọn àti ọ̀rẹ́ nǹkan àwọn jọ ń sọ̀rọ̀ tó kọ́ wá ní àwọn sáláfí àtàwọn oníṣúfí àwọn méjì náà ń bayé jẹ́ ẹni wá ní òun ní kí oníkílódé àwọn méjì tí wọ́n conclude oníwájú ọmọ tako súfí túbí ọ̀tako sáláfí àwọn náà ni wọ́n máa rí ìrẹ́kùn ní àà mo láti rí làákà ìjẹ yìí mo láti rí làákà ìjẹ yìí so òun náà ni pé kó ń kálukú wa ká padà síbi òdodo ká ju bí jẹ́ òdodo mú so anú ọlọ́wọ́ bá ní pẹ̀lú ìní àǹfààní àti máa gbọ́ ọlọ́yà anú ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n àti ńlá àǹfààní láti lè máa sọ láti lè máa gbọ́ àwọn ibìkan bẹ tó ṣe pé wọ́n máa àmọ́ àwọn tí wọ́n mọ̀ níbẹ̀ ẹ̀fẹ́ mọ òdodo wọn ká wọn ká tí ó tí ó káàkiri ni wọn ká tí ó tí ó káàkiri àwọn náà ti kábẹ̀ darí ládùúgbò yìí lèwe a ìlérí ibú ọmọ òfò ọrùn ẹ̀yà ìlérí ibú nígbà kíndé òsì nígbà nígbà súnà ìlérí ibú dágbédé nígbà súnà ìlérí súnà ìlérí ibú wọn nìsín aláìkọjẹ súnà ìlérí ibú wọn súnà ìjọ súnà ìlérí ibú wọn gbogbo ẹ̀ náà ṣe kí ni àdúgbò ẹ̀fọ́ ọlọ́run àdúgbò ẹ̀fọ́ ọlọ́run gbogbo náà ni pé ọkùnrin sí ọkùnrin sí ìsúnmọ́kọ́ ọkùnrin sí ni pé àwọn èèyàn ń kúlẹ̀ ọkọ̀ kan ẹ gbọ́dọ̀ kú sínú lànà àgbákò fa ẹ gbọ́dọ̀ kú sínú lànà àgbákò ẹ kú sínú Islam tó clear tó pure ni o ọmọ ṣáà kan وحرق الله من شمدك شر لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته pé kí Okay, okay náà òkè ìgbàta ní pé àwọn èèyàn fi àlá wọ́n ti ń ṣe ẹ̀sìn wọ́n ti ń sọ ní ìpìlẹ̀ ẹ̀sìn irú ta ní ẹ̀ṣẹ́ ìgbàlẹ́ ìjà ní ńlá yẹn tó pé bóyá tó alẹ́ ṣàlàyé rẹ̀ pẹ̀lú àwọn sọ̀hábà tí a rí wọn láyé àlẹ́tọ̀ lọ sọ́dọ̀ pé pé àwọn náà lálàá gbàtí wọ́n lálàá àlẹ́ ti sọ pé aláwọn yẹn ó wọlé ẹ̀sìn bí lápòjú ẹni sìn ẹni tó lára pé ọ̀rọ̀ ìrún pípé tó àdéhùn àbọ̀lá gbọ́wọ́ náà ní tó ní ẹni yìí lára àkọ́tọ́ lára ó ti wà tó fáìn nẹ́bí nẹ́bí ti ní á ní àlá rẹ̀ ó lára pé kílámà bí pè wọn lára wọn. ṣẹ́rí àlàláyà nẹ́bí sallallahu alaihi wasallam tí yẹn bá là tẹ́nìyàn bá wá bá nẹ́bí sallallahu alaihi wasallam tánẹ́bí bá wá àfáànù rẹ̀ ànẹ́bí sọ pé á ah, òótọ́ ni ní làlá rẹ̀ yìí tó yóò wọnú ẹ̀sìn àwọn olùsí ànẹ́bí ti kú tán ànẹ́bí ti kú tó ẹni tó wá lánàá tó láti fà á tálọ́bà fún gbọdọ̀ lànẹ́bí meanwhile anabi sallallahu alaihi wasallam kódà kéèyàn lálàá pé mo wá lálàá ànábì gẹ̀gẹ́ ìyànẹ́bì lọ́wọ́ fún mi sọ̀rọ̀ láti fà á sí ṣe rí kéèyàn lálàá ànábì lẹ́yìn bàtà ànábì ti kú tán nǹkan bí àwọn mọ́jẹ̀mú tó ti mà tó fi ní mà pé tó fi ní ànábì náà lọ lára rẹ̀ àwọn kan njọba nìkan lára láyé àwọn tàbí òun ànábì ti kú tán wọn wá bá àwọn sàábà pé mo sì lára ànábì lójú oorun àwọn sàábà ní wo yìí wo wo wo òun o kò rí rí wò ó dọ́dọ̀ ẹ̀ ní ọ̀hún eh, ah, ah, lára èyí alánàbí kí lànàbí sọ fún ọlójú oorun tó bá ní ànàbí ní ẹran kéta láti fà á sí ó ní ànàbí kọ lórí tó lànàbí ti ní ká máa ké ọ̀làtì ibrahim níyà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti kọ́ wa ní táwọn ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kìí ti kójú oorun ló ti wá fún ọ ní ìmí sódà ni mo láì tọ̀rọ̀ ẹnìkan tó fi kí ní ẹ̀ṣàpèjúwe ń dọ̀rùn tó gbé ah, ah, ọlọ́fà rẹ̀ lákàyè wọ́n ní àánú mi ń ṣe yín gbogbo ẹ̀yìn tẹ́ ńlála tẹ́fí ń tẹ̀sìn wọ́n ní ọ̀rọ̀ yín dà gẹ́gẹ́ bí ẹni tó ní ọjà ó ní ṣọ́ọ̀bù ọwá ní ansẹ̀tì ń tà níbẹ̀ ọwá ní ansẹ̀tì yìí mọ̀tà ní hundred thousand eléyìí mọ̀tà ní fifty thousand eléyìí mọ̀tà ní twenty eléyìí mọ̀tà ní ten. wọ́n wá fi sọ́ọ̀bùlẹ̀ fọmọ yẹn òun travel ọmọ wa lálà ọmọ tó wà wa lálà wá rí ọ̀gá rẹ̀ lójú oorun ọ̀gá rẹ̀ wá ní máa eh, ní orí ọ̀gá ní máa ní ike mo ti já sí gbogbo ọjà ojú àlá ló ti rí òun náà bá dé ṣọ́ọ̀bù níjọ́ kejì à ń tẹ̀ sí hundred ti máa ń ta ní fifty hundred fifty ń ta ní twenty five oní twenty ń ta ní ten oní ten ń ta ní five ọwọ́ àtàwọn nǹkan ọ̀gá wa dé ọ̀gá wa ní owó àwọn ọjà tó tàdà ọwọ́ kò sí ní títà òun kalẹ̀ ẹgbẹ́ wọn pé ah, à wọ́n tẹ̀lé lọ́ta wọn ni ọlọ́láyé ni èdè mọ̀lálà yín lójú orúkọ ẹni kí n mọ̀tà ní fífì wọ́n wá ní ẹgbẹ́ káwọn padà wá ó ní anẹ́bìtọ̀ lọ́wọ́ àlùkọ́nà ó ti mú sọ̀rọ̀ láti ìbàlẹ̀ níyàwó fún ọ látòjú ayé rẹ̀ ẹnìkan wá lóun lálàá sọ̀rọ̀ láti fàájì wọn náà wá ń kí sọ̀rọ̀ láti fàájì yẹn sẹ́ni bí ọmọ yẹn ó ti jẹ gbèsè lọ́dọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n náà jẹ gbèsè àmọ́ wá díjọ́ gbóńdà sí àmọ́ wá díjọ́ ìtọ́ wá díjọ́ sínú ìjọ́ gbóńdà sí àmọ́ ní tó mọ̀ pé ó jẹ gbèsè pé o ní lára kankan ó ní lára kankan kọ́ ó tún dára wàlá ìfọ́nà bídí àṣírí ni àdáadáa rẹ̀ ẹ̀ tó ní pé kí ni ọlọ́run ti sọ pé àlèyàwó akmaltu lakum dinakum wà náà bí ọ̀jáde láyé àkójọ gbogbo ẹ̀kùn ó ṣàlàyé rẹ̀ pé fáwọn èèyàn ó sì tẹ́ ẹnìkan onídìí tó ń kẹ̀kẹ́ wá mọ́ ìtẹ̀ ìdí tó wà lẹ́wọ̀n náà ẹ̀ ó tó yín ó tó yín tó wà mọ́lẹ́ ní ẹkùn dínà yọ̀ mọ́ ìdí yín wọn láyé kúnú dínà yẹ̀wò nítorí òjẹ́ ẹsẹ̀ láyé àwọn sọ̀rọ̀ bá lójú ayé ànábì kò lè jẹ́ ẹsẹ̀ mọ́lẹ́ ní bàbá ànábì rọ̀ náà tí wọ́n sọ̀rọ̀ Nígbà náà sọ́rọ̀ àwọn arúgbó ẹni tí ó ti ní ìyàwó nínú wọ́n ní àwọn ìtàn nínú àwọn ààrẹ. Ṣọ́rọ̀ wọ́n ní ọjọ́ àwọn ọ̀dọ́ ọ̀tàrà tó ń tàrà sí i. Ìgbà tó ń sáwọn ọ̀rọ̀ ọjọ́ òjò tó tó ti tẹ́ ọ̀dà ìjọba tó gba ìsan. Ìgbà àwọn tó tó jọ nínú àtàwọn àwọn ààrẹ tó tó ti jẹ. Máa èyí tí ó kílẹ̀ ni pé ọlọ́run ọba kì í fi ẹ̀sán ìyá àbí bàbá olùbí ọmọ ìrẹ́ tó bá ń ṣe ẹ̀ òun náà ni yóò jẹ ẹ̀sán rẹ̀ padà tòótọ́ kan máa tún wọ́n ni pé irú ẹni tó bá ń ṣe báyẹn kò ní lọ́mọ rẹ̀ náà fèrè fún dáadáa tòótọ́ máa ń ṣẹlẹ̀ nìyẹn tòwọ́ ń bọ̀ àìlẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب